ó jọ gàtẹ́ kò Yoruba nation ṣe bí eré bi eré o kéde ara rẹ̀ Yoruba nation rèé o ó dúró nàtán Yoruba nation ó dúró gédégbé gédégbé làwa wà ó dúró gbáǹkéké ó dúró gbáǹkọ́gbì bí ọ̀pá ọ̀ràn yàn káàkiri káàkiri nílẹ̀ amẹ́ríkà ìlú tí a tẹ̀dó sí orókè oòdùà onílẹ̀ yorùbá kò lè farasin yorùbá nation ti dúró nàtán fáyé rí ní usa ló bá tán ẹgbẹ́ ìlànà oòdùà lábẹ́ olùdarí ọ̀jọ̀gbọ́n àgbà banji akintoye ẹ̀ka ti usa lábẹ́ ìṣàkóso barista adékúnjọ ń ló gbé akéde yorùbá nation yìí kalẹ̀ kàǹkà àgbájọ ọwọ́ fi sọ̀yà o àjèjì ọwọ́ kan ò gbẹ́rù lórí kárìn kápọ̀ yìí yẹni yẹni gbogbo ọmọ oòdùà nílẹ̀ amẹ́ríkà àti lágbàáyé ńlá pè láti darapọ̀ mẹ́gbẹ́ wa yìí ní www.ilanausa.org tàbí kí ẹ pè wá sí two zero two two one zero three two five one yorùbá nation kéde ara rẹ̀ fáyé rí ojú tẹlẹ́gàn. Yoruba nation is calling, sons and daughters of Yoruba land and citizens of the world. Behold, the Yoruba nation has come to stay. The billboard is magnificent. It is beautiful. It is second to none. It is historic. Sons and daughters of Oduduwa land, this is a clarion call for you to be part of history. Make haste and join Ilana Oma Odua USA at www.ilano.com usa.org. Today, as tomorrow may be too late, Yoruba Nation is second to none. Call us today at 202-210-3251. Yoruba Nation, Ogo Adulawo.